إلى فيه من وثقائك من النار وجعلنا فيه من المقبولين إلى الغائبين يا رب العالمين اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا ìnáka ọ̀tà tàwà bọ̀rọ̀ sí wàjà alìnà ṣáàkìrí na lìnà àríkà mùsùlùmí na bíyà lẹ́ẹ̀kàkọ́ mìírí yá wà sí máa lẹ́nà اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثبت موازيننا وهكك إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا ونسألك درجات العلا في الجنة اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات الأولى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتضع وزرنا وتصلح أمورنا وتطهر قلوبنا وتحسن خروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونجعلك درجات الأولى في الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي محيانا وفي مماتنا وفي آماننا وفي أتناتنا ونجعلك درجات الأولى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأهواء والأعمال والأهواء اللهم خنينا بما رزقتنا وبارك لنا فيه وخلف علينا كل طائبة لنا بخير برحمتك يا أرحم برحمتك برحمتك إنه من سليمان إنه من سليمان إنه من سليمان إنه بسم الله الرحمن الرحيم. Fásitì Sùpẹ́, Súlẹ̀ Ẹ̀dẹ́kẹrin, Áyà Ẹ̀kẹta, Ìlú Gúrú, 17 inna ma za wa to allallahi inda dina ya madonna suwa jihada إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضرها دوم الموت قال إني تبت لهذا ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعدلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا الحمد لله رب العالمين الحمد لله والصلاة والسلام أعوذ بالله العظيم وجهني كريم واصرف عني قليل شيطان مبين قل ما أمر إليك عن الكتاب وقوما إلى الله تعالى وتخلفا عن خلقاته وتعف ذلك هانيه فإنه من أخلد الأعمال ذكرهم ما في الذي قراءة يخلد من المجد جملة ما في القرآن من الآيات ستة آلاف wọ́n sì gbádùn ní àdéhùn wọ́n sì gbádùn wọ́n sì túnà ọlẹ́kùnrin ní àmú wàhálẹ́kùnrin ní ànáhàyò ọlẹ́kùnrin ní àwàdù wàhálẹ́kùnrin ní àwàrìdù ọlẹ́kùnrin ní àkọ̀sáàkùn wà وعليكم بها عبر وعلوصان وهم سناسي علام وعلام ومئة تكبير ودعام وستة وستون ناسع بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم إنما توبة على الله للذين يعملون إنما توبة على الله للذين يعملون سوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما وليست توبته للذين يعملون سيئات حتى إذا درى أحده الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا يا أيها الذين آمنوا آمنوا لا يعلونكم وترثوا نساء كرها ولا تلوهن لتشربوا ببال ما آتيتموهن إلى آياتنا بفاحشة مبينة وعافروهن بالمعروف فإن بريتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل له فيه خيرا كثيرا الحمد لله رب العالمين يا رب يا الله فالقرآن مؤيد وما لمرئ بكل توكلنا إلى ذوقك الذي أمرت به يا الله يا الله يا الله أشهد أنه في ذاته وصفاته ويديك في تأثيره كل الله náà adúpẹ́ lọ́dọ̀ lọ. àánú rẹ ló fi ń kó wá jọ àgbẹ̀ ọ́ wọ́n jẹ́ àkójọ àǹjẹ́ ọ́ wọ́n sì sì bínú rẹ tó akáwọ̀ ọjà sóríire rẹ láyé àti lọ́rùn láàrin láti jù ìwà كلما تاب قومه بدا قومه تاويله Ọlọ́run àti Pálájọ̀ rẹ̀, àánú rẹ̀ ló ṣe fún wa láyé o. Ọlọ́run mọ́ká àánú náà fún ìdára wọn. Lẹ́yìn náà tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún ẹni mímọ́ òjíṣẹ́ ńlá mìíràn bákan náà gbogbo àwọn sàárà ìkìlá náà bá ní fẹ́ wọn lẹ́yìn náà àwọn àfọ àwọn àgbà tí wọ́n ní orúkọ àdìbáríkà àti gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà ní ọ̀dọ́ ọlọ́run gbogbo wọn tí wọ́n ti lọ ọkàlẹ̀ lóbìnrin náà bá lè kẹrù gbogbo àwa náà ta wà láyé náà jẹ́ àgbòlẹ̀ dáadáa ọjọ́ tí a bà á tí wọ́n ṣẹ́ lọ́wọ́ tó ṣe ọjọ́ náà lọ́jọ́ ọ̀dọ̀dọ́ ah, àtúbọ̀tán kọ́lọ́ wọn ó tó bẹ̀ lóhun àti ọlọ́run. náà a kí gbogbo alápapọ̀ látọ̀dọ̀ àwọn àmírù wa bàbá mi alága ìṣọ̀kan alága ìsìláàmù ní ìyàbá wa àgbà anímọ̀ta àwọn àti gbogbo ìyàmọ̀ pátá ìtọ́lọ̀ ń ṣe fún wa oríire oríire ni alhamdulillah. ibi tí adé lánàá ọ̀rọ̀ nípa àwọn tí ń ṣe sìnà. àwọn iṣẹ́ lókè. òun náà alágbèrè ọlọ́run kìlọ̀ fún wa. ẹ̀dá kan ẹ̀jẹ̀ á gbọ́ kìlọ̀ fún wa ọlọ́run ìkájú mọ̀ yẹn o. tó àǹfààní wa tòní ó ti wà lọ́wọ́ wa jẹ́ ká gbọ́ ohun tí yóò tún jẹ́ kó ní ìgbàgbọ́ wa ó tún fẹ́ bá wa sọ̀rọ̀ ní ọ̀rọ̀ àkọ́sọ lónìí ó ní ọ̀rọ̀ nípa kíkẹ́rù níjàmbá ṣe pàtàkì ó ṣe pàtàkì ó ṣe pàtàkì onírọ́kùn wà fún lára ti ọjọ́ tá a jà lére àfọ oníwà oníwà ni ó kúra sí ìrìnà ìrìnà àríyá tí kò lè ṣe lẹ́yìn lọ́sàá ìlú tàbí lè kò lè ṣe ìrìnà ìrìnà. wọ́n sí ẹjẹ́ bẹ̀rẹ̀ ọjọ́ tí wọ́n gbẹ́ kòtò. Níbi láì lérí àríyá. Bàbá wa, a ní lábẹ̀rẹ̀ ọjọ́ tí wọ́n ní Wọ́n mọ̀ pé kan ẹ bá dáwọ́ ẹ ti kéde. Wọ́n ní ó kọ́ra sí ìròyìn láì كل شيء غير هاي المتعلم كل شيء غير هاي المتعلم أريا من كل شيء gbogbo nǹkan nǹkan ayé lè èèyàn kò fọ́njọ́ náà. Bẹ́ẹ̀ ọ̀sán ìmọ̀ bá ṣe wo. nínú sẹ́tà sẹ́tà ọ̀nà ọ̀nà o kíkí wà ó a máa fi níjà náà. Abí ẹjẹ́ a máa gbọ́ àǹfààní náà. tó lè jà sọ̀lá tó lè ṣá ní ìfájọ́rì sí jàmá. Ọlọ́run ṣẹ̀dẹ̀ fún wa pọ̀, ó sì ṣe ó iṣẹ́ wa, iṣẹ́ ń sọ ni èrò ìsáàdì àti ìran àsùnbá anábì wa mọ̀ràn àsùnbá ó ní من صلى من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله صلى الله عليه وسلم من àgbàwọ̀ من أنا اللي تصفى عيبة fún الصلاة إذا لا sọ̀lá صلاة الصبح وصلاة العشاء ولو يعلمون ما فيهما لأتوهما ولو أدوا wọ́n ní irun tó ṣòro kí pọ̀ fọ́ọ̀mù náà sì kí ó ní irun ìsáì àti irun àsùnbà ó ní tọ́lá sì jẹ́ pé ni o wọn ìbá lọ ó ọhụrụ wọn rà fóònù. ìgbà mélòó tó wá sọ ní hàrà yìí ó ní ìran ìṣáì téèyàn bá lè kí ní jàmá ẹni tí tó dúró nílàjì òru bó ti ìlàjì òru ẹwà ní lọ. ìwọ àdónílá yìí sùúrọ yóò wọn sì fọn dáadáa pé ìlàjì òun ló nítorí ikú fíìmù ìsáì níjà náà ẹwẹ ẹwẹ burúkẹ ó bí wọn ní wàmí sọlá ṣubúrà níjà náà ẹni ọba tó lè náà náà máa ilé ilé òkọ́ wá jà lẹ́ tó ti gbogbo òlu kéwù pátápátá náírà tí wọ́n kọ̀ pọ̀. Èso àgbà. Ó tún lọ fàwọn àbìtẹ̀lẹ̀ bí ó rọ̀tẹ̀lẹ̀ òwúlà àbìlẹ̀ jàmáà. Ìbànújẹ́ ti ń bẹ fún àwọn ẹni ọlọ́run ṣáájú. Hmm. ìbànújẹ́ wọn omi kí Allahu Akbar alákọ̀ọ́kọ́ kọ́ bọ́mọ wọn lọ́wọ́ níjàmbá ah, ẹni tí alákọ̀ọ́kọ́ bá bọ́mọ lọ́wọ́ nínú àwọn sàábé ọjọ́ mẹ́ta ni ó ti bànújẹ́ yóò máa kájọ wọ́n máa fi pé ìrọ̀lú ọ̀gbìn túraká o ìgbà pọ́nmọ̀ ẹ̀kú. yá jẹun o. jẹun o. Hmm. lọgbọ tó wá pé lọ́gbọ́n lọ́wọ́ ọjọ́ méje ìdánwò òun lọ́gbà òun yóò ní òkú ló ṣe òun yóò. Hmm. Àtàrídọ́ ìtàkù dárọ̀ sí ìfọ̀kọ́ wí. Làwọn láàárọ̀ wà láwọn sáré bàjẹ́ Àwọn tá a fẹ́ dáwà jẹ́ náà. Ṣé wọ́n wá jọ sí wa? Wọ́n jẹ́ iná bàbá mi, wọ́n jẹ́ àbẹ̀ náà ni ẹ wá gbọ́n tí ó tẹ̀lẹ̀ sí àbúbákìrì gan. ìtayà àkọ́dà lùsùrùsù lè ábí bákìrì sídí kìrọ̀bí ọlọ́run ánìhù àrùbá àmì àti ń bà irin wà àrùbá irin àbùdá. nínú àwọn bọ́lá ń sì kẹ́ náà ni àbúbákìrì wà. ṣé hmm. ń ná gbogbo ẹ̀ lójú ọ̀nà ọlọ́run ànígbàlá ni ọkọ̀ oṣù mẹ́fà tí òjìṣẹ́ lẹ́mọ̀ọ́ màsálá tí ó lọ sí jíra àti ó lọ sí nàìjíríà olóòjì sọ fún àbàbá kiri pé a kó ìmọ̀ta ọba àwọn sọ fún wọn ìrìn àjò tí a sì lọ yìí àkànmí dáàbò ọ̀nà tó jẹ́ ọ̀ alókòsù mẹ́fà àbá kìí ti lọ rárá kan mí méjì ló wọ ara rẹ owó ara rẹ owó ara rẹ ló fẹ́ ra. ó wà á wà tó ní owó ara rẹ ló mọ̀lá ló ní àti lówó lọ. àmígbò tó dáhùn ẹni tó dé nàìjíríà gan ibi ìràkùn mẹ́ẹ̀kú lẹ́sìn láì ó ní ààbò náà àdéhùn wa gba àwọn èèyàn àwọn ará àwọn ìdínà jẹ́ ń fà lọ́tún fà lóṣù mm-hmm. ní ẹkùn ràkúnmí lẹ̀ nínú wàyíyà màá bọ́ ràkúnmí ní ràkúnmí ẹlẹ́kọ̀ọ́ ó ní náà lánàá ọlọ́lẹ́kọ̀ọ́ olórí náà sáfìlẹ̀ mm-hmm. ní oṣù tí wọ́n á kó náà ṣùgbọ́n àlàbà rẹ̀ ní àwọn náà sí i wọ́n ṣe àdíkà rẹ̀ sọ̀rọ̀ náà ló béèrè pé ta ló ní àyè yí o ó jọ nípa fẹ́ẹ̀lì ibi tíra tó ní iwájú lẹ́sẹ̀ wọ́n ní àwọn ọmọ òun kà méjì ni wọ́n ní o ṣáájú àti ṣùháìlì ní ayé bàbá wọn ní ẹbá lè pè wọ́n wá ó ní afẹ́ ni a dé ìnílé wa a sì fẹ́ rà lọ́wọ́ yín èló lẹ́ẹ́ gbà. Ah, àwọn ọmọ òfò òfè wọn ní kí ní jówó ẹ máa lò ó ẹlẹ́dìí ní rárá àní lò abẹ́ bá sọ bẹ́ẹ̀ náà. ànábí ọ̀nà kọmọgbà láfẹ̀ẹ́ ó sọ fún àbúbá kí ló ní tó ìjọba fẹ́ gbà wọ́n ní kọ̀sánwó àbúbá kí lọ sanwó àyè ọ̀sánwó ẹ̀.

náà ọ̀gbákìrì lọ́sọ̀wọ́ ẹ̀ ọ̀gbákìrì náà ni wọ́n fẹ́ sọ ìkáyà rẹ̀ hmm. ah, ọlọ́rọ̀ ni o. Akọ̀dà lòsóòsù lè ábí bákìrì sídíkì rọ̀bí Allahu anhu arba mi'atin ba'irin wa arba'ina hamda. Àwọn tí máa ń sáàrí ọlọ́run bí ayé kè wọn. Àtà wá ti fara tọ ọlọ́run yóò máa yẹ ayé kè. Àwọn àwọn àwọn olè àwọn apanilẹ́kùnjẹ ayé ẹ síwọ́ ọ. Àlọ́kọ́ni òun kígbe. Mẹ́bàá wọn lọ́wọ́ sí o, lọ́nà ń bọ̀ wá mú ọ. Ah, yóò mú wọn. Àwọn onírẹ́díò wa ọ̀pọ̀ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ sọ. Ìmọ̀mù wa, wa, ọ̀gá àpèlú bàbá Aláka, Àwọn wa, wọ́n yẹ kọ́jọ́ ọ̀gbọ́n láwọn tí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Wọ́n ní ìyẹn ogún ọdún, a máa ń jóni lọ́wọ́. Ǹjẹ́ ó yẹ kó ti tutù tán kókó? Ó yẹ kó ti dè wú. Àbí? Síbẹ̀ òun ni àwọn ẹgbẹ́ ìṣe lọ́wọ́. Àkíyèsí ni wọ́n pè òun. Ọba ṣiṣẹ́ burú. Bó ti wulẹ̀ ọ̀pẹ́ tó. Ọba tí bá ló ń bọ̀ wá ẹni tó ṣe. Gbogbo àwọn gbẹ̀wìrì jẹ́ ń pa wọn ní kejì lẹ́kún. ẹ síwọ́ o bẹ́ẹ̀ bá síwọ́ ẹ bá ìdí nínú yọ hmm. ẹ kàdé yọ̀ ọ̀dọ̀ ẹ ẹ mú jẹ́ o. agbo ràkúnmí sí Abubakar ní òǹkà ràkúnmí náà a rí ọgọ́rùn-ún mẹ́rin ọgọ́rùn-ún ẹ pé ó wà nù ó wà nù ọgbà làwọn àwọn olùṣòṣò àwọn anakọ́nà ń kígbe bá darí gbogbo lọ. àwọn ọmọ ọ̀dọ̀ tí ó wà níbẹ̀ ogójì ọmọ ọ̀dọ̀ ni wọ́n darí lọ. àwọn tí ń ṣiṣẹ́ wọ́n ti ń ṣe abẹ́rẹ́ ní ìgbà mẹ́. ọlọ́run gbé alékè wọn ni wọ́n yẹ wọn. dúkìá wa ọlọ́run mọ̀ yẹ wọn. sọ̀rọ̀ pé àmì ẹ̀ ni pé àwọn ti ń gbé yàn. àmì. tó wọ́n فدخل عليه النبي صلى الله عليه وسلم أنا اللي وهذا سيدي أولي ضرها وأزينا أه أه تي إيانيا àbágbà ní máa ń bẹ̀ alẹ́ èèyàn ni wá ó lóòótọ́ ni ó ọba sì bá kájọ ní ronú kí ọgọ́rùn-ún mẹ́rin tán. pàtàkì àwọn ọba ọba ọ̀hún. aláìní ní kí ló dé àgbáfìrì tó fi kájọ. kí ni kí ló ṣẹlẹ̀ wọ́n máa sọ pé ọgọ́rùn-ún mẹ́rin àtúnmí ni àwọn lọ àtọ́gbójì àwọn ọmọ ọ̀dọ̀ àlẹ́ ah. ní mìíràn wá ní kí ni. Fàkọ́ọ́lá nàbí yìí sọ́dọ̀ lọ́wọ́ ààrẹ yìí wọ̀sánlá. Àwọn ìgbà sọ fún báyìí. bá lè rọ̀. Ó ní kájọ ìwọ àbúrákìrì. wọ́n bá mi jẹ́ anábì lọ́run ṣe bí ọ̀pá àrùn àkọ́kọ́ lọ́gbọ́mọ lọ́wọ́ yìí ló ti kájọ báwọn. ó lóun ṣe bọ́pá àwọn aláàbárò àkọ́kọ́ lọ́gbọ́mọ ọlọ́run ló ti kájọ ọgọ́rùn mẹ́rin àkùnrin tí ó ṣe ń gbé lọ lọ́wọ́ kájọ sí. sọ́ọ̀gbọ́n máa fi wéra wọn. èsì tí ọ̀gbọ́n. ọ̀pọ̀ ọ̀dà yà rọ̀ súlà bàbá sì bá dìde wọ́n fà wá tó wá àṣà tù ó ní ṣé tí ọ̀pá àwọn àkọ́kọ́ bá gbọ́ mọ́rin lọ́wọ́ ọ̀nà àtúwárẹ́ àkọ́kọ́ àbí tásílẹ̀ aláwọ̀ àbúrò aláwọ̀ bọ́tà máa ń fi wọ̀ ọ̀run àtúwárẹ́ láti lè ra àbẹ́ni iṣẹ́ wọ́n ń ṣe ọlọ́run tọ́wọ́yẹ́ fọ́ gbọ́ mọ́rin lọ́wọ́ ṣé àdánù yẹn lágbára ju ọgọ́rùn-ún ràkúnmí ọgọ́rùn-ún mẹ́rin ràkúnmí tó wọ́n lè mẹ́rin. àtàwọn ẹnu ọgbọ́n ìbò ṣé àdánù rẹ̀ ó ju kọ́dà àmẹ́bí ní jẹ́ wàmímílẹ̀ ilẹ̀ àrùbí jàmọ́lá àmẹ́bí ní jẹ́ kankan ó ní wàmímílẹ̀ ilẹ̀ àrùbí jàmọ́lá káfẹ́ gbogbo orí ilẹ̀ bàbá wọ́n ló ní ràkúnmí sí lọ́mbẹ̀ ní ní Wọ̀sìn Abẹ́rì nínú ìlú ní. Máa ń fa ká tí o tẹ̀sí ní rọ́tìrì ní àárín. Ẹni àdáhùn àgbára àkọ́kọ́ bá gbọ́kọ lọ́wọ́. Ọ̀pọ̀ ní fáta tí o ti ṣe òmí àti ń wà tí ṣe òun wá ti ṣe òun nà ní àjàdá ń fi níjà ìrẹsì. Òrónù á lè dáhàbì. Ẹ̀kọ́ yìí, ẹ̀yà jẹ́ ká gbìyànjú ká máa tètè dé mọ́ṣáájú. ká máa kírun níjà máa ká má jẹ́ kí àlá àgbárò àkọ́kọ́ bọ́ wa lọ́wọ́. Hmm. Ah. àmọ́nà yìí àdọ́là máa dá ó ní ẹni àlá àgbárò àkọ́kọ́ tó bá lọ́wọ́ níbi ìran jàmá ó ní tó ṣe ó ní pé ọgọ́rùn àti àti mọ́kànlélọ́gọ́rùn-ún nínú àwọn àkùnrin àlìjẹ náà ó náà lọ pàdánù rẹ̀ ẹgbẹ̀rún kan dín ẹyọ kan ẹgbẹ̀rún kan dín ẹyọ ó dín mẹ́wàá ẹgbẹ̀rún kan dín ah ọba tí ìyá àdìdé Fọ́lá àpárá ọ̀pọ̀ bọ́mọ̀ lọ. Wọ́n ń pelé ìsọ fún wa pé a máa kírun jàmá. Àwọn tí wọ́n jù wá lọ nínú ìgbàgbọ́, bí òmọ́rù ti ríhùn, tọ́lá àkùntọ́lá káhùn. Ṣé àláhà àpárá ọ̀pọ̀ bá fi bọ́mọ lọ́wọ́? Yóò sì lọ wo dúkìá tó ní. Ó ní ilẹ̀ kan ní Ẹ́bárà. yóò sì fi wọn àwọn éka tó wọn ò dùsù sàrà ní ilẹ̀ tó ní elé tí wọ́n gbẹ owó gidi lẹ̀ nígbà yẹn ọlọ́run àti ibi fún bẹ́ẹ̀ náà yóò tún ọjọ́ mẹ́ta ní àwẹ̀. jẹ̀mọ́ ìwà ẹ̀yà jẹ́ àmà kí mo jẹ̀mọ́ ní èèyàn dúró bẹ́ẹ̀ o a wà bọ́ sínú alukóránù báyìí ọlọ́run kó ṣe alọ́mọ àdé náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما التوبة على الله نعم Ọlọ́run sọ ọmọ ń ṣe ọlọ́run. A rí pé jùlọ nìkan náà, ọ̀rọ̀ túbá, òun náà ni Ọlọ́run sọ kán ìfọ̀wà lánàá bẹ́ẹ̀ bá ti ṣẹ̀ tó bá ti lóun òun ṣe bẹ́ẹ̀ mọ́. iná lọ káàdà káwá bá rọ ọlọ́run gbàtúgbà gbàtúgbà má bá wọn dáṣà pé ọlọ́run àforíjì yẹn o kí ló lé débẹ̀. ọ̀ ọlọ́run òun gan ni wọ́n ọlọ́run lè dáríjì láàánú wa pọ̀ táà ni ọmọ inú wa sáńtọ́ ọlọ́run tí ìbá ń ṣàánú wọn tóun bá ní gbogbo tẹ̀lé wọn káàkẹ́ nìkan lórí ilẹ̀ wa. Hmm. ìnàmí tọ́bọ̀tù alàmọ́ ọlọ́ní ìrọmíkúwàdà tọ́lọ́wọ́ gbà ìlàdí ìdàyà àmàlò nàṣó àbíjàhálà ó ní làwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ẹ̀bùrú lórí àìmọ̀ àìmọ̀ ni wọ́n fi ṣe ثم يتوبون من قريب lẹ́yìn náà ni wọ́n wá ronúkúwàdà láìpẹ́ فأولئك يتوب الله عليهم ọlọ́run ìrẹ́jú wọn àwọn ọgbà ìrònúkúwàdá wọn wàkánà lọ́wọ́ alẹ́màlẹ́ àti ọlọ́run pẹ̀lú pé wọn lọ́rọ̀ bá jẹ́ onímọ̀ ọ̀jọ̀gbọ́n wàlẹ́yìn sáté sáwọ́ bá tó lè lábí nàyà àmàlú nà sẹ́yìn áà ṣùgbọ́n kò sí ìrònúpìwàdà fún àwọn kan ó tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ burú ọ̀dọ́ ọ̀dọ́wọ́ tó ń bẹ̀. àtà ilé àhàdọ́rọ̀ àhàdáwò lórí máa ń títí ikú tí wá dé wá bọ̀ ọ̀kan nínú wọn. kọ́ọ̀là ìní tólétòlé áàyè bọ̀ wá rí kúrò ní ha òun tí òun ò ṣe bẹ́ẹ̀ náà. Wàlálàrílẹ̀ ya mú lónà wà òun kò máa. Ọlọ́nìdáka náà, èmi sì ń gba ẹ̀rọ olóṣùwàdà fún àwọn kan tí wọ́n ń ṣiṣẹ́ ẹgbú tí wọ́n sì kú lérí ẹ̀ tí wọ́n jẹ́ kìkì. Fùláríkà sábẹ̀ náà làwọn àdábàdé alẹ́ máa. Ìyá ọlọ́run ń fàyàbalẹ̀ wọn. pé ajé á tún bá ọ ọlọ́run ṣetán láti gba ìrònúkúwàdà wa o oṣù tí ó bá la wà yìí ká má o. ọlọ́run ní iyejú wọn òun pèsè ilẹ̀ fún wọn àṣà ní àlè máa yẹ lẹ́tẹ̀ lébo ìyá fáwọn bẹ́ẹ̀. يا أيها الذين آمنوا ألا لا يحل لكم أن ترثوا النساء كرها Ọlọ́run ní ọ̀tọ̀ sí yín o, ẹ àwọn obìnrin ولا تعدلوهن لتذهبوا ببعد ما آتيتموهن مثنى ولا تعدلوهن أما انفطر منه لتذهبوا ببعد ما آتيتموهن أما بارا ni wọ́n tó túmọ̀ sí pé ẹ má kọjú náà fún ẹ pé wọ́n má lọ́kọ́ nítorí kí apá kan tẹ ẹ fún wọn kó lè bá a bọ̀ mọ́ wọn lọ́wọ́. ìlà ayé àti ilẹ̀ bìbá ìṣàtì mùbá yìí náà. àyàfi tó bá fẹ́ pé wọ́n tún wá gbé ààyè náà ṣe ìbàjẹ́ síbàjẹ́ náà fojú hàn gbangba. wà á ṣèrò ohun nàbí màrún. ọlọ́run lẹ́yìn ọkùnrin. ẹ máa bá àwọn obìnrin gbé pẹ̀lú ọ̀nà tó dáa. fàyín tòun nàfà àtà àǹtàfihàn ọ̀hún ṣẹ́yí á. ọlọ́run bẹ́ẹ̀ bá wọn ohun tẹ́ ẹ kórìíra wọn sí yẹn. wọ́n jẹ́ ọ̀yá ọlọ́wọ́ òṣìṣẹ́ orí tọ́pọ̀ lóṣù ilẹ̀. ilé ètò lọ́lọ́run ẹni pé máa ń sọ ọtọ́ bá ti sọ̀kan yóò tún sọ̀kan yóò tún sọ̀kan yóò tún sọ̀kan. lọ́lọ́run ti sàánú wa ló fi ṣàtọ́nà fún wa náà fi ọlọ́run kan ó ju kòránù sẹ́yìn ni kòránù náà wà máa ṣùgbọ́n àwọn ń tẹ akábẹ náà láti kọ̀ránù síwájú ọmọ ajá tọ̀nà wà. ọjọ́ yóò lànà ìmọ̀ wà lórọ́. ní àgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ kọ̀ránù ṣe kọ̀ránù ní aṣáájú wa bá ní ṣe ní ìmọ̀lẹ̀ wa ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún káwá mi wo tàbí sóòrè náà tàhálà ọ́ ìlà máa dára mú náà bàyí nàní. Ara dára láyò ìdè ìrìnà lè bà ọ̀tí Nàìjíríà. Àhálà ìlà máa dára mú náà bàyí bọ̀ wá òòyìn àpá àti gbogbo ẹ̀yẹ ẹlẹgbẹ́ wa tá a jọ máa kéwú. Ìyá àjọ máa wọ́ ó tẹ́ mọ̀ ní o àgbàtí bẹ́ẹ̀lì kan lára ni àbá ìlú ṣùgbọ́n ohun tó já lójú ni pé ẹnìkan ò ní bọ́ lọ́wọ́ ọkú ọyàn bọ́ lọ́wọ́ ọkú òun ń tàwọn arúgbó yẹrí tàbí kò kù mọ́. òkú mọ́lákòókò mi ọmọ wà fún kúdà ìdí ẹgbẹ́ ìlọ́rà ní kúdà ìdí kúdà ìdí ah, ní ìdí. òṣìṣẹ́ onítàn àwọn ọ̀pá wọ́n ní ọmọ pé ẹni بوسو جناه ولا صبر عليكم سلام الله يا ساكن الإيمان àbí òyí ọní nípa ikú. Adéláta máa ń bàdá. Ó dáhùn sọ̀rọ̀ rẹ̀ pé ní ọkọ̀ tí ó gbé Ah, ikú náà, Adúrátà máa ń mẹ̀lá, àwọn tó lọ ikú lé wọn bá. Ọlọ́run yá jù mí ó. Sójà náà ìwà lásán fún mi. Ọ̀làwọn yóò jì mí ní òun, wọn ò bọ́ lọ́wọ́ kú. Sójà náà ì, àwọn tí wọ́n ní ìyẹ̀tì ẹ́sìn kò náà. Wọ́n lè gbẹ ibi tí lẹ́kùn àwọn fẹ́ dá Amẹ́ríkà, àwọn fẹ́ dárò ọ̀la, ó sì lọ wọ̀lá ṣúfúrì àwọn tó ní èkán tí wọ́n tún ní ipò tí wọ́n fi hàn ọ̀bọ lọ́wọ́ kú lóbìnrin àwọn àjọ ń jẹ́. nípa báyìí ikú lọ́lọ́run fi ṣe ó fi kàárù gbogbo àwọn ẹ̀dá ẹjẹ́ á bẹ́ẹ̀ ṣẹ́ o tó tí ọlọ́run ó pè é máa bọ̀ wá o ọlọ́run fún alásùbọ̀ tán rí. ọlọ́run wá ń sọ fún wa pé ìnáná tó bá tù àlàláì túbá dájúdájú túbá ìrònúkúwàdà tó lọ́wọ́ gbà. ayé àlàtí kàtàbà aláàánúhùsì ní ìbúlà ìfọ́nìní ní ìrònúkúwàdà tó ṣe pé ọlọ́run ọba wa gan ló ọkà kọ́ ọ̀lẹ̀ rẹ̀. nínú ọlá rẹ̀ ni aláforíjì ló ọ̀tọ́bà aláàárọ̀ fún ràhánà ó rẹ̀ fún rẹ̀. ó ń dọ́wọ́ ni pé sí iná yá pẹ̀lú fún gbogbo àwọn tí wọ́n lè jẹ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ níjọ láti àwọn èèyàn náà wá ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àìmọ̀kan alhali àìjá ìlínà ìgbà àṣàwọ́rọ̀bà wọ́n ń ṣe àìmọ̀kan máa bá ṣe ọlọ́run ọlọ́wọ́ ní túnmọ̀ yàtú búnà ní pọ̀ bá wá ronú wọn ò jẹ́ kó pẹ́ sọ́mọ̀ ní nkọ̀lẹ́ ilé ní wá síbá kọ́mọ́là á ń lè dárígà mú síwájú kí wọ́n tó máa pọ̀ ká kú ọlọ́run kò fi kúrò pa wá o náà bá ní rọ ikú fún wa ọrọ̀ àwa náà Bẹ́ẹ̀ bá rẹ̀ ní kí lo àìsíá náà, ọba àmọ́ ní ń lò ọ́ mọ̀ pé alágbára lọ́lọ́run tẹ́lẹ̀ bá ń pọ̀ ká ṣe ń mí pòkà pòkà pòkà pòkà. nítorí ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ sọ ni pé níní wa ó ló ń kà àwa láàmú ọlọ́run kà ṣùgbọ́n tó wọ́n wá dásìkò ti kú fẹ́ déhùn gbogbo mímí bẹ́ẹ̀ yẹ kó tètè mí lọ́wọ́ àmọ́ ẹni kánni kánni kánni kánni kánni kánni kánni yóò ti pé. ẹgbẹ́ èsì gbà tí gbogbo àwọn kéékèèké náà tá a bá ń sáré tàbí ẹlẹ́yìn ìgbà tí ń sáré ń sáré tó jáàmù gan-an àsìkò tí ń sáré yẹn kò lágbára àti mímọ́ òmìnirí ó ti dá ní ìgbó lọ́sẹ̀mì tó lọ́wọ́ dé ibi tí wọ́n fi àlàáfíà. ẹ jẹ́ ọ̀rọ̀ mi kalẹ̀ kalẹ̀ kalẹ̀ kalẹ̀ ó gbó ẹ̀ tó ti dájú òyìn ẹ̀yìn ọ̀wà ọ̀wà padà. ìjọ fún lọ sẹ́wà. ọlọ́run ká o ń ka mímí wa ọ ń ka ìgbésẹ̀ wa ń ka òkèlè tá a jẹ ó ń ka omi tá wa. وكل شيء أعطيناه في إمام مبين ìgbésẹ̀ náà yóò ṣubú rẹ̀ bẹ́ẹ̀ wọn ní kò lè rìn mọ́ wọn bẹ́ẹ̀ ti gbé lọ ní kò pè ọmọ ìjẹun fún oúnjẹ òtítàn oúnjẹ tí ó jẹ láyé òtítàn tí wọ́n jẹ ráṣù tán omi olókùn tí wọ́n máa mú àwọn oníkọ̀jẹ wọn sì máa ń mú mi o tómi náà bá tán àti oúnjẹ ọyọ́ wàá fún mi mí a ní tó ọ̀sọ̀rọ̀ náà òdùnà mí o torí pé gbogbo ẹ̀ ló ló kà lọ́dọ̀ náà kò dàpọ̀ òbí akánjú kú gbogbo ẹ̀sẹ̀ tá a fi lẹ̀. nínú Ramadan yìí ẹ jẹ́ àpadà débẹ̀ àwọn isi olóore tá a ti ń ṣe ara wa là ń ṣe é fún ẹ má káàárẹ̀. ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run báwọn dókítà wa ti dé inú rẹ̀ náà ni yóò sì máa ẹ̀yin káàbọ̀ wọ́n tọ́sọ̀ ní pé sórí ilé orí ń wọ́n kọ́ ọ̀nà ọmọ ọ̀gbìn lọ ọ̀rọ̀ ọgbà ń túbọ̀ là ń sọ ọ̀nà àwọn tí wọ́n ń ṣiṣẹ́ burú lórí àìmọ̀ ṣùgbọ́n gbàtọ̀ wá yá ni wọ́n bá ronú síwàdà níbi ẹ̀ṣẹ̀ náà ọlọ́run súnmọ́ ìyá tí ń bú náà ní ọ̀rí níbi lẹ́yìn náà wọ́n tún bá wọn ọ̀jẹ̀ kọ́ wọn ò tí fi tún bá olùwárí bá òun náà irú àwọn eléwọ̀n gan yàtọ̀ ògbò lọ́wọ́ àléébù ọlọ́run gba èrò olùkùwàdà wọn dákúbálì tó bàtà pàtà náà là àlèémọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ àlèémọ̀ ìhálìkì òun ní mímọ̀ nípa àwọn ẹrú tó ń dá àti mẹ́ ọ̀jọ̀gbọ́n sì lòun ọlọ́run ń sún ní ìlú ìlú nípa. iṣẹ́ tó ń wò fún wọn ṣe. ọlọ́run wá ní wà lórí sáré tọ́wọ́ bá tù ìrònú sí wàdà òṣó nílà dínà yáàmù lúnà sáyì háàtì fún àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ àìdá àṣùlóògùn nígbẹ́bẹ́ tó ń ṣe lọ tó ń ṣe lọ yìí lọ títí. ìgbà agbára àdà òun ni mo tù títí abụọ ti nínú àbí títí irinṣẹ́ ikú ti dé bàbá ó ọjà ń bá sì lọ nígbà wa kan àdánwò. nígbà tí ò lè ṣe ẹ lọ́kàn lọ́jọ́ After the whole is. Why not? Last one. Hello. Allah Akbar. Allah Akbar. No, ó ń ó sì kù díẹ̀ tí ó jẹ́ inú ilé ara ẹ̀ ó kú lérí ẹsẹ̀ ẹni náà ó sì jẹ ẹni náà ni ó sì ní jáde kìámọ́ ó ní wọ́n bí léèrè pé kílápá mo yọ kú sí yọ sọ sí ẹ mo lọ tọ́ sí ah. oúnjẹ wàá sọ náà nígbà òun ti lé kárùwà lé olóṣe yẹ́nà bọ́ọ̀hún ti mọ́sálásí ah, ah, bọ̀ kò tí wá àtìbọ̀ kò tí wá kò tí bí àtúnṣe máa bọ̀ <laughs> ilé káàdù àyè ti ń bọ̀. ọlọ́run ní pẹ̀lú ẹgbẹ́ ti tọ́gbọ́tù kò sí ìrònúkúwàdà fún níláṣí ìrìnàyà àmàlú ìrìnàjò àwọn tí iṣẹ́ àbúrò àsùnmọ́bà àtà títí ìgbà agbára àdàmú oṣù títí ikú fi wá dé wá bá wọn wá àṣà kí ọ wá fẹ́ gbẹ̀mí wọn. kọ́ọ́là nígbà mùsà máa ń wà nígbà kan lọ́wọ́ mi ní àwọn àbá wọn ní fàlàyà ń bá òun sáníkà ń bá àyè òṣàǹfààní fún ọwọ́ fàlàyà kúbálù kúkúbálù nínú ọlọ́run àgbà o torí òpó ọ̀sẹ̀ mọ́ irinṣẹ́ ẹkú ló dé wàlá lásìnà yàmútúnà wà òun kò fà á bákan náà kò sí gbígba ẹ̀rọ mú kúwàdà fún àwọn kan tí wọ́n ti kú lórí tètè rí zatabu fili àìrásì nígbà mọ̀háyà ní fili àsáàdì tọ́wádìí àìjáàmà tó ń rán lọ́nà àwọn túbà dá àwọn padà sáyé káwọn lọ ṣàtúnṣe ní ọbùdú kọyà lára tuntun bá nù nínú ọlọ́run àgbà àgbà túbà àwọn ọmọ ti bọ́ ẹ̀yàn o olúwa ní wúlá iye jẹ́ àwọn tó ń ṣe bẹ́ẹ̀. tí wọn ọ̀kánjú tó gbá àyàfìgbà tí àdánwò bá wọn ọlọ́ní àfiwọ́lẹ̀ lásán o àtàdínà làwọn àṣàbà náà ọláìkà àtàdínà làwọn àṣàbà náà. ọlọ́run náà a ti pèsè ìyá wàá

Ìjọba alága, ìjọba àbáwá Àwọn ẹgbẹ́ náà ti fi wọ́n gba já sí ti ọlọ́run. Màá ní àròkọ́ ẹ̀rọ náà màá mú ìjẹ̀sí ní púpọ̀ tó wọ́n sọ̀tò sẹ́ńtẹ́ jáde kẹ́tù ìjọ́ mẹ́rin sẹ́yìn ìwọlé ìdèkà sí ilé ẹ̀yọ́ ìdílé màá ẹgbẹ́ ìṣèlú èkéyè. láti ìrọ̀lẹ́ àná lọ lẹ́yìn tí ìdí ti àná ìyàwó ìwọlé ẹ̀rọ náà kan one thousand naira ẹ̀rọ náà kan one thousand naira Yusuf mugi sadi ti gbé ten thousand naira Jabaru sayi jazili five thousand naira Ismail ajani two thousand naira àti Manjia two thousand naira Yusuf ọlọ́wọ́dé dáúdà wọ́n ti fún wa ní one thousand eight hundred and seven naira nísìn nínú ìlọ́lá àbúrọ̀hún ọ̀dúnlárọ́pọ̀ one thousand naira yàtí ìgbàgbéyàdéèlì ọ̀làyẹmí two thousand naira àti máàmá àtúwájúwájú two thousand naira bákàrí àti ìmàlàgbé two thousand naira yáá dúró ọ̀dánìyí àti one thousand naira ọlọ́ọ̀kẹ́lẹ́ naira ọ̀. Allahu akbar. Ọlọ́wọ́ sọ ilé sọ̀rọ̀ owó tá a bá ná ara wa la ná fún o. yàrá ní báyìí ṣẹ̀bí ìlàlè máa lè wá nígbàtà ìlàlè fẹ̀rí ìmáyàwá ní máa lè ṣúgbọ́lá ìlàlè fẹ̀rí ìmáyàwá ní máa lè ṣúgbọ́lá. àìbáyìí ẹni ọlọ́run sóore fún tọ́ pàtàdé máa ọ̀sánú ọ̀nà lójú ọ̀nà ọlọ́ ṣẹ̀bí ìlàlè máa ní wà ìdàdà. ọ̀nà kan fẹ́rẹ́ tó gbàrà túkì náà ni òṣèlú lálùbáríkà omi àkúmá ìlàlè kárí ìmọ̀yàrá mímọ̀ lè lè ṣokolá ìlàlè mímọ̀ lè ṣokolá. aláàánú lọ́lọ́ ẹni tí wọ́n ń tọrẹ.

gbogbo ń bọ́lá ń sọ fún anihan ẹ jẹ́ ká lọ wo sóràtù tàwọ́bà ha sóràtù yunusa gbọ́ ah, ọlọ́run sọ̀rọ̀ òkèèyàn náà tó Ayé àmẹ́sì yẹn. Káwọn náà wo kọ̀ọ̀rọ̀ rẹ̀ sí o, onílé bàbá àti ìlú. A'udhu billahi minash shaytanir rajim. Ṣé kọ̀ọ̀rọ̀ mi láwa o? Bismillahir rahmanir rahim. Wajawazna bi bani Isra'ila al-bahra حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلق لتكون لمن خلقك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون الله أكبر جل جلاله جل القرآن الكريم òun gan ni tàbísírò ara rẹ̀ ẹ dákun gbogbo wa tí à ń ṣe lọ ẹ méjì á jẹ́ kí irinṣẹ́ kó dé ká tó tú bá wọn bàbá tó ń jẹ ìjẹkújẹ nígbà wá di pé kò séyí lẹ́nu mọ́ hmm. lórí òtún bá ìjẹkújẹ hmm. èyí tó ti jẹ ó jìyà rẹ̀. náà jẹ́ yà. Wọ́n tó ń wó òkú o. Kó o di pé òun wọ ọ̀kan ẹnìkan dàbí mẹ́wàá ló jẹ́ òkú ma. Ó di èso ṣe òkú. Àsìkò tó rí iná dáadáa tó tó ọ. Gbàgbé yẹn pé tó lè fi ìgbà náà ni o fi àrà ń múlẹ̀ o ìwọ bàbá onígbàgbọ́dà níbo ni pé àgbọmọlọ ti ń gbéra tí mo fi wọn mú mọ́ bàbá mi ò tún bá ti dé bá ọlọ́run àti àtúbà tí wọ́n ń ṣiṣẹ́ lùdù òbílẹ̀ àtá dọ́rà dọ́rà àádà òun ní lóòtù níbi ikú ti wá dé. níbi ikú ti wá dé ìrìn àwọn ń sí pé ìrìnsẹ̀ kú dé. Hmm. wọ́n lò tún bá sùn náà. òtún bá jẹkújẹ. ìjẹ́ tún bá. ọlọ́run wa fẹ́ sàtúndì ìfún àná. وجاوزنا ببني إسرائيل البحر wọ́n fẹ́ fi ọ̀rọ̀ fíọ́nà fi ṣe àpèjúwe burú táwọn èèyàn wọn máa kọ́ṣe áà fíọ́nà ó ṣìkàlẹ̀ ó ṣe ìkà ìkà fíọ́nà áà ìkà ní o níwá ilé yẹn burú bíi fíọ́nà ronú. náà ní Èèyàn tó irú àwọn ọmọ wẹrẹ tí ó pa nítorí tí mùsọ́nù wáyé ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ọmọ ni ó sọ gbogbo àwọn ọmọ israẹli rẹ gbogbo obìnrin tó bá ti yọ ọkọ báyìí ọ̀tọ̀ níbi tí ń wọn sí wọn wọ́n bá ti bí wọn báyìí ọwọ́ àwọn sàdáyé náà àwọn tí ń dún bọ ọmọ ní òbísí òbísí tó wá ti lè jọ ọkùnrin o ojú ẹ̀ náà wọ́n fi gbà wọ́n sì dùn bọ́ ẹ̀. àìsà kájú kìlọ́ náà ó sì kà á gbọ́ ó sì kà á gbọ́ o. ó dáàbò ní wọ́n sọ̀rọ̀ àti musa ọmọ wàyí síbẹ̀ gbogbo ohun tí wọ́n sọ̀rọ̀ ọjà ń pípàdé. tí ìbá ọmọ ṣe pé àwọn ọmọ ṣọ́ọ̀lì àgbààgbà wọn ní ọba wa ṣèpàdé ah, ẹ̀gbọ́n kí ló nà ọmọ ọ̀run àwọn láyé yọ ọmọ ọ̀run àwọn tọmọtọmọ gbogbo àwọn ọmọkùnrin àwọn yìí àwọn ọ̀rọ̀ ọba o. ọ̀dàdó. ní ọba ọ̀rọ̀ ọba àwọn ni àṣọ ọfẹ́ pa àwọn ọmọ kan lẹ̀. ọdún kan wọ ohun tí wọ́n bí lọ́dún kan yóò tún lẹ̀ tó wá sí ọdún kejì yóò tún lè tó wá ipá obìnrin ọkùnrin ní yóò pa wọn. ẹnì gbọ́dọ̀ ń dúkìá ọlọ́run ọ̀sìn yóò nà sílẹ̀ yà. ọdún ní òpó ọdún láti máa sọ rẹ̀ mi tí gbogbo wa náà káyà sọ́ra mm-hmm. gbogbo ń sọ ẹbí sọ́ra o ọlọ́run ń wọ ẹnìkọ̀ọ̀kan o ọlọ́run sọ wípé wàjá wá sílẹ̀ bíbà ní al ọlọ́run a mú àwọn kọjá nínú gbòòdò. bá àwọn àwọn lòdò bá fẹ́ ọlọ́run ní fúlẹ́ẹ̀nù àtàwọn ọmọ ọmọ ẹ̀ wá tẹ̀lé wọn ní bágíyá ìfẹ́ àbùsí kọjá àlà. wàhálà wá. àti ní ìkórìíra ìbánisọ̀tá. ọjọ́ tí ọjọ́ bọ́lá ń fẹ́ tẹ̀sí lónìí rẹ̀ ọlọ́run ti àdánwò kan kàn án àtàwọn àtàwọn èèyàn rẹ̀ jẹ́ náà kó o sì ti mọ̀ pé àwọn ọmọ ìṣẹ́lẹ̀ ti jáde gbogbo àwọn ọmọbìnrin tí wọ́n jọ́ lọ́mọdé kìsì nínú wọn gbogbo wọn làdánwò bá ń jọ náà ni wọ́n kú àdánwò bá wọn àdùbá bá wọn ẹ wá ń sin wọn àìròjú àìròjú náà hmm. dákun mọ́ bá àìròjú àìròjú burú bá wa wọ́n wá ń sin wọ́n jẹ́ ń sin wọn ọjọ́ ti wá lọ ilẹ̀ títa ìgbà ni wọ́n wá rántí pé ẹ̀gbọ́n. ara ilé yín ti máa ń lápòjú ẹni tí wọ́n ṣe kò kárí àlùwàlà nídàájí àwọn ògbóhùn ẹ̀ lónìí lápòjú ẹni. ori, ile ṣe àwọn orí ilé náà láwọn orí ilé náà níta bẹ̀rẹ̀ ṣàdúgbò àwọn àwọn orí. ìgbà náà ni tají pé àwọn ti kó ilé. Ah! wọ́n á jẹ́ bàmíjẹ́ gbogbo àwọn gbogbo

Ọlọ́mọ tọ̀rọ àlèjámà áàlì. Ọlọ́rin gbà sí àwọn ọ̀jọ́ méjèèjì fojú kanra wọn. Kọ́ọ̀lá ṣe háàbù mọ́ta iná lámúlérà kó. Táwọn èèyàn mú fẹ́ lọ gba ìgbàgbọ́ jẹ́, wọ́n bá ń sọ̀rọ̀ sí Musa. Ó ní wọ̀ ẹ̀, ó láǹfààní nírẹ́nà ní ń bọ̀ táwọn yìí àtàwọn ọmọ ogun ní wọ́n gbé àwọn nǹkan ìjà lọ́wọ́ yìí odò làwọn tó kàn wájú bóòlù ọ̀rọ̀ àwọn ó ti jẹ́ kí ló wá là kàlá ìnàmà yìí àrọ̀ bí ṣayá bì í. ọlọ́run yá wa ní ilé ìgbàgbọ́ ẹ̀wọ̀n ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ o ẹ̀ bá gbàgbọ́ tó o bá gbàgbọ́ tó o bá sọ fọ́nà nǹkan náà ló ìdójútì ń bá ń bọ̀ tó kù dé láì ọlọ́wọ́ yóò sì fi dànù lórí òkú gbàgbọ́. gbogbo gbọ́dọ̀ ọlọ́run lè ṣe ẹ̀fẹ́ mi di àmú orogún pẹ̀lú ẹ̀. ọlọ́run bá wá Musa wá kọjá. bá fèrè bá Musa. ọlọ́ni fíríọ́nà àtàwọn ọmọ ogun ẹ̀ bá tẹ̀lé wọn. Bákìyà ń wà á dé wá. Láti àbòsí àti ọ̀tẹ̀. Àtà ìdá Ájẹ́rà Kàwòrán bá kókọ́ la ámántò ànàwó lá ìlà ìlà làbí ámànà ti bìí bànú ìsirọ́ yìí wàhálà àbẹ̀láyé mọ̀ṣẹ̀lẹ̀ ni. nígbà wọn fẹ́ lò ní ẹ dákun ah. ẹ má jẹ́ kí ọpẹ́ bá fi tú bá hmm. àsìkò tí ọlọ́run fún ọ lágbára tó fi ń ṣe lọ́hùn ìgbà náà ni ọkọ̀ ṣẹlẹ̀ ọgbọ́n wọn wà rẹgbẹ́ ń gbọ́ ọgbẹ́ ẹ̀ bá wá da sí nìta wọn wà tó tú bá gbà arọ̀ bá lé mọ́ hmm. táwọn fàgùn ń gbéra. Ah ìgbà náà lọ́wọ́ á lọ túbà sínú ọlọ́run á gba túbà rẹ̀. náà ṣé bá tẹ̀lé wọn pé wọ́n ti dé ibú odò báyìí ọlọ́run eléètò ọ̀nà ti là kí wọ́n náà tún ń sọ fáwọn amáṣá ìgbésẹ̀ ọ̀nà pé òun lè mi òkun ó ti mọ̀ pé òun ń bọ̀ òun ló ti la ojú ọmọgọ̀ wọ́n ti la ogún mi là ọ̀nà tó àwọn mẹ́sàn-án wa ń sáré wọnú odò ń sáré wọnú kọjá ní kọjá ọlọ́run wa sọ̀rọ̀ fáwọn mẹ́sàn-án ọlọ́run bá tún sọ òkun yẹn wọ́n sọ di gíláàsì tọ́lánà méjìlá ni musa ti na òkun gbà gbà gbà ni wọ́n ń sáré lọ́rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èèyàn ni wọ́n wá ń lọ ọkàn àwọn mẹ́sàn-án tó ń rò kúrò ìyàwó òun wá dà ní ìsìn àwọn míì gbọ́mọ òun wá dà ọlọ́run bá sọ òkú ní gíláàsì tó bá tún wọn. ọ ẹ̀yára ọ ẹ̀yára ọ. kéèmì wo ara àwọn wọ́n ti wá dé ìpinnu lọ́hùn wọ́n wọ́n jáde tán àwọn olóògbé wọn kọ́ wọlé wọ́n jáde tán gẹ́gẹ́ báyìí àwọn ìrẹ́ náà àtàwọn èèyàn ara náà ti wọnú odò ọlọ́run ní káwọn náà wọlé wọ́n wọ tán pátá kò àwọn náà àwọn wọ́n kọ́kọ́ wọ ó kọ́ pàdé mọ́ wọn. Hmm. àwọn ará bíi ọlọ́run nígbà náà wọlé tápátá kò sọ ìkẹ́ni nípa lẹ́yìn mọ́ ọlọ́run ní kò jọ pàdé. ọwọ́ àkókò ìrọ́lù náà wà ń bẹ láàrin ìlànà ọmọdé ọba tí máa ń lo ẹlẹ́sẹ̀ lára. Jìbìrìlù ọlọ́wọ́ ayọ̀ síkírọ́nà ní ìyá ọmọ wa. bẹ́ẹ̀ ó sì kù ọ̀la tọ́lọ́run parẹ́ ní fílọ́ọ̀nù àní jìbìrìlà àti nígàlù ah. ní ẹnu ọba wọn làwọn wọn ní jìbìrìlù ní eléyìí olóhùn ò dáa wọn mọ́ ń lọ olóhùn ò mọ́ àtúndé náà ní bọ́ọ̀kùnrin pé ẹ ṣòwò fún ẹ lọ tẹ ẹ yó. náà ó sì dájọ́ rẹ̀. ẹ wọ náà lọ lọ tọ́jú ẹ̀ bàbá àwọn sì dò gbàwé wọ́n gbàwé pé báyìí arákùnrin ọ̀nà ó ní ẹ̀rọ láǹtí àwọn èèyàn wá ẹlọ́pìn wá nígbà àwọn ó dé tàwọn òní ọmọ. ìgbà kíló títúrọ̀ náà wá dé àárín odò gan-an náà ìdílé ìlú wa yọ sí ó ní ìjọ mà wá. Èyí tó fún alámẹ́rì. Táwọn wá sọ pé ẹnìkan ẹni tó da ó ṣe kèfèrí sí ó pẹ̀lẹ́ ní ọba ó pẹ̀lẹ́ lọ́lọ́run ìwọ náà ni o ìjọ ọsọ ni pé káàtì ọ káàtì ọmọ ni o ó lù mí yó lónìí o. Ah! yóò lè ní gbọ́dọ̀. ọlọ́run ní àtọ́ iṣẹ́ adírẹ́tà omi ìdàlọ́kù títí ìpàdéfẹ́ ìgbàlúfẹ́ gbàsíọ́nà kọ́là ámántù ẹni àwọn ohun tó wá ní kọ́là ìgbà náà ní fìrọ́nù sọ pé ámántù ó ń ti gbàgbọ́ báyìí ó. àná ó láì láì lànà ní ámánà ti dìde bàtọ́. Wà á nù. Ìlẹ́rìí mọ̀tẹ́lẹ́mí. Ó bá ń gbà. pé kò sí ọba míì mà àfọlọ́run tí àwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ òun náà gbàgbọ́ o. òun náà ṣe mùsùlùmí o. ọlọ́run ń bá lọ. Ayé ààlè Ní ìsìn lọ́wọ́ àti ìsìlámù. Wàkọ́dí àsọyé ta Ọmọ ti sọ Wọ̀kọ́ọ̀ta mi lẹ́rí mọ̀ kò sí bí. Ìpìlẹ̀ bí èèyàn ní ọ̀, wọ́tọ́lọ̀ tọ́lọ̀ gbàgbọ́ yìí tù. Ìpìlẹ̀ bí ẹni ọ̀. Fàlìyàwó mànú lẹ̀ sí kàbí bàdà ní. Ọlọ́run ṣùgbọ́n lónìí, a gbàgbọ́ òkùnkùn ara rẹ̀ àgbàlá àgbàlá. Ìtàkùn náà lè máa ní ọkọ nípa kà áyà. Ó kó lè bá àjáde kọ́gbọ́n. Àwọn tí tó ń bọ̀ lẹ́yìn tí ọ̀fẹ́ dẹ́rù iṣẹ́ mi nítorí ìwò àwọn. Wọ́n ń mẹ kàtí ẹrù nínú náà ti ọmọ ayé àti náà lágbọ́rọ́ pẹ̀lú. Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn, wọ́n ya fọ́nú sí àwọn àtìsàmì wa. Hmm. Láì láì lá tí tí fi ọ̀nà oúnjẹ ọkùn kọ̀ gbá mọ́ òkú. Hmm. Ọlọ́run ti sọ wípé ẹni tí ò tó bá ló ní àsìkò tí ó yẹ tó bá fi tún bá lọ́ra ọlọ́run ní ìgbà ò ọlọ́run dáríjì wá ṣùgbọ́n ẹ̀ náà ara méjì náà ṣùgbọ́n ẹ̀ náà ọ̀rọ̀ ṣe kì náà ṣùgbọ́n ẹ̀ náà ọ̀rọ̀ ṣe kì náà.